ẹ̀yin lónìí o ẹ̀yin lọ́la o ẹ̀yin lọ́jọ́ gbogbo ẹ̀yin lànà o ẹ̀yin lónìí o ẹ̀yin lọ́la o ẹ̀yin lọ́jọ́ gbogbo. ẹ̀yin lànà. ẹ̀yin lọ́la o ẹ̀yin mà lọ́jọ́ gbogbo olúwa. ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún àkókò mìíràn bíi irú eléyìí ní àkókò ọdún kérésìmesì yìí gbogbo ẹ̀yin olùgbọ́ ọ̀rọ̀ wa ọ̀rọ̀ ìyè níbi tí ibikíbi tí ẹ wà ẹ̀yin òṣìṣẹ́ ẹ̀yin tó ń wa ọkọ̀ níbi ilé ìtajà ẹ̀yin tó jẹ́ ọmọ iléèwé ẹ̀yin olùkọ́ àti ibikíbi tí ẹ ti ń gbọ́ ọ̀rọ̀ àti iṣẹ́ tí ẹ lè máa ṣe adúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ìgbé ayé yín ẹ̀yin tẹ́ ń kọ lẹ́tà sí wa ẹ̀yin tẹ́ ń pè wá adúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ayé yín adúpẹ́ ọlọ́run adúpẹ́ lọ́wọ́ ọlọ́run pàápàá fún iṣẹ́ ìyípadà ọkàn àti ayé èyí tí ọlọ́run ń ṣe nípasẹ̀ ọ̀rọ̀ yìí adúpẹ́ lọ́wọ́ ọlọ́run bákan náà pé wọ́n fi òye kérésìmesì pé wọ́n fi ń yé wa so ṣùgbọ́n síwájú iṣẹ́ ìránṣẹ́ òní màá fẹ́ bẹ̀ wá wípé ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká tẹríba fún àdúrà bàbá wa àti ọlọ́run wa àwa dúpẹ́ lọ́wọ́ yín torí wípé ẹ̀yin ni ọlọ́run adúpẹ́ torí wípé ẹ̀yin ni ọlọ́run ìfẹ́ ẹ̀yin ọlọ́run àánú tẹ́ ẹ rán ara yín sílẹ̀ tẹ́ ẹ wá sáyé láti wá gbà wá là nínú ẹ̀ṣẹ̀ wa àti ìṣẹ́ àti ìṣẹ́ wa àwa dúpẹ́ lọ́wọ́ yín wípé ẹ fẹ́ràn wa lẹ́sẹ̀ fẹ́ rán ọ̀rọ̀ yín wá sí wa ní àkókò yìí mo wá gbàdúrà wípé lè wípé ìwọlé sí ọ̀rọ̀ yín a máa tan ìmọ́lẹ̀ ẹ jẹ́ kí ọ̀rọ̀ yín kó tan ìmọ́lẹ̀ sí gbogbo ọkàn tó ń gbọ́ mi lónìí àti ní wákàtí yìí ní orúkọ ńlá Jésù Kristi wípé ní ìgbẹ̀yìn iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ yìí orúkọ yín kó di àyìn lógo wípé kójúkójú sátánì ní orúkọ jésù kristi olúwa wa ni mo gba àdúrà àmín ẹ̀yin ará mi lónìí yìí àti fún nǹkan bíi ọ̀sẹ̀ méjì a ó máa gbọ́ ọ̀rọ̀ ọlọ́run lórí àkòrí tí mo pè ní àwọn èèyàn méjì olóòótọ́ àwọn ènìyàn méjì olóòótọ́ wọ́n máa kà láti ní ìwé ìrètí matthew orí ìkíní ìwé ìrètí matthew orí ìkíní láti ẹsẹ̀ ìkejìdínlógún sí ẹsẹ̀ ìkọkànléní ogún ẹsẹ̀ ìkejìdínlógún sí ẹsẹ̀ ìkọkànléní ogún màá ti máa ka ẹsẹ̀ ìkẹrìnlélógún sí ẹsẹ̀ ìkarùndínlọ́gbọ̀n ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ ọlọ́run bí ìbí jésù kristi ti rí nìyí ní àkókò tí a fẹ́ màríà ìyá rẹ̀ fún jósẹ́fù kí wọ́n tó pàdé a rí ó lóyún láti ọwọ́ ẹ̀mí mímọ́ wá jésù jósẹ́fù ọkọ rẹ̀ tí ń ṣe olóòótọ́ ènìyàn kò sì fẹ́ dógùtì ní gbangba ó fẹ́ kọ̀ ọ́ sílẹ̀ ní ìkọ̀kọ̀ ṣùgbọ́n nígbà tí ó rò nǹkan wọ̀nyí wò ó áńgẹ́lì olúwa yọ sí lé ojú àlá ó wípé jósẹ́fù ìwọ ọmọ dáfídì má fòyà láti mú màríà aya rẹ sí ọ̀dọ̀ nítorí èyí tí ó yún nínú rẹ̀ láti ọwọ́ ẹ̀mí mímọ́ ni yóò sì bí ọmọkùnrin kan jésù ni ìwọ yóò pe orúkọ rẹ̀ nítorí òun ni yóò gba àwọn ènìyàn rẹ̀ là kúrò nínú ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ wọn mo wá mo lọ sí ẹsẹ̀ ìkẹ ta ẹsẹ̀ ìkẹrìnlé ní ogún sí ẹsẹ̀ ìkarùndínlọ́gbọ̀n nígbà Joseph Jósẹ́fù dìde nínú oorun rẹ̀ ó sì ṣe bí áńgẹ́lì Olúwa ti wí fún un ó sì mú aya rẹ̀ sọ́dọ̀ ó sì òun kò sì mọ̀ títí ó fi bí àkọ́bí rẹ̀ ọkùnrin ó sì pe orúkọ rẹ̀ ní Jésù Kristi ẹ ké hallelujah ó sì pe orúkọ rẹ̀ ní Jésù ẹ ké ẹ̀yin ará mi bí a ti ṣe máa wo ọ̀rọ̀ Ọlọ́run lórí ọ̀rọ̀ ìtàn kérésìmesì lónìí a gbọ́dọ̀ lè a ní ìfura díẹ̀ àbí ní ìkíyèsára díẹ̀ ìdí ẹ̀ ni wípé a ò gbọ́dọ̀ fààyè gba ọ̀jẹ̀gẹ́ wípé mo mọ ìtàn kérésìmesì dáadáa pé ohun gbogbo ló yé mi pé mo mọ gbogbo ohun tó ṣẹlẹ̀ nínú nínú ìtàn nínú ìtàn kérésìmesì mo sọ eléyìí nítorí wípé ọ̀rọ̀ ọlọ́run ó máa ń tuntun ní lójoojúmọ́ àti wípé ta bá lè fààyè gba ẹ̀mí mọ́ a máa kọ́ wa ní ohun titun ní ìgbà gbogbo tí a bá lè ṣe ọkàn wa payá sílẹ̀ fún iṣẹ́ ìránṣẹ́ ẹ̀mí mímọ́ nítorí di èyí mo gbàdúrà pé kí ọlọ́run kó fún ìwọ olùgbọ́ ọ̀rọ̀ mi ní ọkàn akẹ́kọ̀ọ́ bákan náà ni mo gbàdúrà wípé kí ọlọ́run kó fún ẹ ní ọkàn ọmọdé èyí tí a ó fi lè èmi àti ìwọ yóò fi rìnrìn àjò iṣẹ́ ìránṣẹ́ yìí fún bíi ọ̀sẹ̀ méjì tí a bá kíyèsí ibi tí a kà yẹn a lè rí wípé Maria ti lóyún báyìí a rí pé Joseph sì mọ̀ wípé ọmọ tí obìnrin ọmọ oyún Maria níyì pé kì í ṣe ọmọ òun nítorí ìdí èyí ó pinnu láti má ṣe dójú ti Maria ní ìta gbangba ó ń pinnu àti kọ̀ ọ́ sílẹ̀ ní ìkọ̀kọ̀ ṣùgbọ́n Ọlọ́run gbọ́ ṣùgbọ́n ó gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run áńgẹ́lì Ọlọ́run sọ fún Jósẹ́fù wípé ọmọ tí oyún tí Maria níyì pé ọmọ tó máa fi bí ó jẹ́ olùgbàlà èyí tó máa jẹ́ ìmúṣẹ ìpinnu àti ìgbékalẹ̀ ètò ọlọ́run fún ìgbàlá aráyé èmi gẹ́gẹ́ bí ẹnìkan ní ẹsẹ̀ ìkẹrìnléníogún mo fẹ́ràn ìgbésẹ̀ tí Joseph gbé ìyẹn túmọ̀ sí wípé ìgbésẹ̀ tó jẹ́ pé ó kún fún ìgbàgbọ́ ìgbàgbọ́ pọ́nbélé ni nígbà tí ó gbọ́ ọ̀rọ̀ áńgẹ́lì a lè ṣàkíyèsí wípé ó gbá ọ̀rọ̀ ọlọ́run mú ó tẹ̀lé ọ̀rọ̀ ọlọ́run èyí jẹ́ pé ó jẹ́ kí ó yí gbogbo ìpinnu èyí tó ti pinnu ní ìkọ̀kọ̀ yẹn ó jẹ́ kó yí gbogbo ẹ̀ padà kàkà kó kọ Màríà sílẹ̀ ó mú Màríà sọ́dọ̀ ó sì ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú Ọlọ́run àti ìpinnu Ọlọ́run ẹ̀yin ará mi mo fẹ́ ka kíyèsí tí a bá lè ronú nípa eléyìí a lè rí wípé ìpinnu àti ìyanu èyí tí ọlọ́run tó ṣe láti ara Jósẹ́fù àti ara mo ara ara ara Maria njẹ́ àti ẹ̀ ti wò ó ohun tó fà á tọ́lọ́run fi lè lò wọ́n ohun tó fà á tọ́lọ́run fi lè lò wọ́n àbí tọ́lọ́run kíyèsí ni pé àwọn méjèèjì wọ́n jẹ́ olóòótọ́ ènìyàn ẹ̀mí mímọ́ ó ní oore ọ̀fẹ́ ó láàyè àti lè ṣiṣẹ́ ohun tó jẹ́ mímọ́ láti ara àwọn èèyàn méjì èyí tá a pè ní olóòótọ́ wọ̀nyí ohun tí mò ń sọ ni wípé mi ò sọ pé mú pé Joseph ó jẹ́ èèyàn tó pé àbí Maria ṣùgbọ́n ohun tó jẹ́ pàtàkì tó jẹ́ ohun tó ta wọ́n lára jù ohun tó kún wọn lójú ju ohun gbogbo lọ ni wípé kí orúkọ Ọlọ́run àti ìṣe Ọlọ́run àti ìfẹ́ Ọlọ́run kó lè di gbígbéga nínú látara látara wọn ni tí ìwọ tó ń gbọ́ mi yìí tó o bá ní ọkàn tó ń fẹ́ láti máa gbé ìgbé ayé ìwà mímọ́ irú èèyàn irú ìwọ tó ń gbọ́ mi yìí ó lè jẹ́ ènìyàn tí ọlọ́run lè lò tó lè ṣe iṣẹ́ ìyanu nínú ayé ẹ̀ ohun tí mò ń sọ ni wípé a gbọ́dọ̀ lè gbà kí ìtara àti gbègbè ayé ìwà mímọ́ kó jẹ́ ohun tó kún wa lójú ju ohun gbogbo lọ ẹ̀yin ará mi ohun tí mò ń sọ ni wípé ọlọ́run mímọ́ a máa pinnu àti lo ohun tó mọ́ a lè rí pé ọlọ́run pàápàá ó ti pèsè ohun tó mọ̀ yìí sílẹ̀ láti lè jẹ́ kí ọmọ mímọ́ wọn kó wá láti ọ̀dọ̀ wọn ohun tí mò ń sọ ni wípé ọlọ́run ṣe iṣẹ́ ohun tó mọ́ láti ara àwọn èèyàn mímọ́ bíbélì jẹ́ kó yé wa wípé mà jósẹ́fù ó fi àì ó bo ó bo ó bo ntó kòkòkò mọ màríà ṣáájú àkókò àti àti àti àti àti kò mọ màríà èyí tó yẹ pọ̀pọ̀lọpọ̀ wa lónìí tabati tabati láfẹ̀ẹ́sọ́nà ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ò dá la máa bẹ̀rẹ̀ sí bá wọn ṣe ohun tí ò yẹ ohun tó yẹ pé ó yẹ ká pamọ́ di àti ìgbà tí a bá níyà tá a bá gbéyàwó sílé Maria Joseph kò ṣe bẹ́ẹ̀ Maria àti Joseph wọn ò ṣe bẹ́ẹ̀ wọ́n fi wọ́n bo wọ́n bo ara wọn wọ́n bo ìlọ́lá ara wọn wọn ò bára wọn sùn ohun tí mò ń sọ ni wípé torí ìdí èyí Ọlọ́run lè lo àwọn èèyàn wọ̀nyí láti lè mú ohun tó dára jáde wá ẹ̀yin ará mi nínú Olúwa mò ń parí ọ̀rọ̀ yìí pẹ̀lú pé ṣé ọlọ́run lè lo ìwọ náà lónìí ṣọlọ́run lè rí ẹ gẹ́gẹ́ bí olódodo lónìí jẹ́ ká kíyèsí láti lè jẹ́ kí á gbé ìgbé ayé òdodo àgbé ayé olóòótọ́ ìgbé ayé ìwà mímọ́ nínú ọ̀rọ̀ nínú ìṣe nínú ìwà nínú ohun gbogbo láti lè tàbá jẹ́ ọmọ ọlọ́run tàpẹ́rẹ́ wa ní ọmọ ọlọ́run á láti gbààyè kí ẹ̀mí mímọ́ kó lò wá kó kún wá láti lè máa gbé ìgbé ayé ìgbé ayé ọ̀rọ̀ ọlọ́run nípa ṣíṣe bẹ́ẹ̀ ó ṣeé ṣe fún ọlọ́run láti lè fi wá ṣe ohun tọ́lọ́run fẹ́ ohun tọ́lọ́run fẹ́ lò wá fún ọlọ́run lè lò wá ní ọ̀nà tó ní ọ̀nà ní ọ̀nà tó yẹ pé kò ní kò ní kò ní la wàhálà lọ ohun tó yẹ kó ohun tó jẹ́ wàhálà kò ní jẹ́ wàhálà fún ọlọ́run láti lè lò wá torí pé a ti para àwa pàápàá a ti fi ara wa sí ipò àti lò fún ọlọ́run ohun tí mo sọ ni wípé Jósẹ́fù ó gbé ó ní ìgbé ayé tó ó ní ìgbé ayé òṣùwọ̀n èyí tó ga tí kò sì yí padà lórí àti mílè iṣẹ́ Màríà pẹ̀lú òun náà ní ìgbé ayé èyí tó jẹ́ tó jẹ́ ìgbé ayé ibi ìtọ́lọ́run àwọn méjèèjì wọ́n jẹ́ onígbọràn Joseph àti Màríà àwọn dà lónìí ìbéèrè nìyẹn lónìí à ń wá Joseph èèyàn bíi Joseph àwọn èèyàn bíi Màríà tó máa lè gbé ìgbé ayé ìgbàgbọ́ àwọn tó máa ní Olúwa jẹ́ kí ìfẹ́ yín kó ṣẹ nínú ayé mi kì í ṣe ìfẹ́ ara mi kì í ṣe ohun tí mo fẹ́ ṣùgbọ́n jẹ́ kí ìfẹ́ yín kó wá sí ìmúṣẹ nínú ayé mi. lónìí tó bá jẹ́ pé òun fẹ́ bóyá ìpè tọ́lọ́run ti ń pè ó ti ń sá lónìí mo fẹ́ kó gbà sọ fọlọ́run pé olúwa nítorí àkókò kérésìmesì yìí olúwa jẹ́ kí ìfẹ́ kó ṣẹ nínú ayé mi bóyá ọlọ́run fẹ́ kó ṣe nǹkan kan ni tó ń bá ọlọ́run lagídí sọ fọlọ́run pé olúwa lónìí ìfẹ́ yín olúwa jẹ́ kó ṣẹ́nu ayé mi nípasẹ̀ eléyìí olúwa gbé ara yín ga nínú ayé mi káyé mi kó lè fi ògo kó lè fi ẹwà orúkọ yín hàn fún ayé tó fún ìran yìí torí ìdí èyí ọmọ ọlọ́run mo pè é níjà kérésìmesì ó jẹ́ àkókò tó jẹ́ pé a láti yọ̀ǹda ara wa yọ̀ǹda ayé wa fún ọlọ́run láti lè lò láti lè fi gbé orúkọ wọn ga ni bíi ti Joseph àti gẹ́gẹ́ bíi ti Maria ìwọ olùgbọ́rọ̀ mi tó bá fẹ́ kí n tó bá fẹ́ pè mí sórí aago tó bá fẹ́ wẹ̀ fún bẹ́ẹ̀ òun fẹ́ ìbéèrè ni àbí àbí àdúrà o lè pè mí sórí aago plus two three three two four six eight four six seven seven four plus two three three two four six eight four six seven seven four lórúkọ Jésù Kristi kò rí àánú gbà àmín ó dàbọ̀ o. ẹ̀yin ni ó ẹ̀yin lọ́la o ẹ̀yin mà lọ́jọ́ gbogbo.